ìjọba ṣe àlékún owó àjẹmọ́nú àwọn agùnbánirọ̀ láti ẹgbẹ̀rún mẹ́tàléníọgbọ̀n sí ẹgbẹ̀rún mẹ́tàdínníọgọ́rin lóṣù ìjọba àpapọ̀ ti buwọ́lu àlékún owó àjẹmọ́nú àwọn agùnbánirọ̀ tó ń sìnrúùlú láti ẹgbẹ̀rún mẹ́tàléníọgbọ̀n tó wà tẹ́lẹ̀ sí ẹgbẹ̀rún mẹ́tàdínníọgọ́rin báyìí agbẹnusọ àjọ NYSC tó ń ṣàkóso àwọn akẹ́kọ̀ọ́ gboyè láti ilé ẹ̀kọ́ gíga fáyetì àti ti gbogbo níṣe Caroline Embu òun mà ló má fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi síta ní ọjọ́rú Wednesday arábìnrin Embu ní àlékún owó àjẹmọ́nu àwọn àgùnbánirọ̀ ó wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ owó oṣù ṣiṣẹ́ tó kéré jùlọ ní Nàìjíríà ó ní láti oṣù keje ọdún 2024 yìí ó níjọba yóò ti bẹ̀rẹ̀ sí ní máa sanwó náà fáwọn àgùnbánirọ̀ ṣáájú ni ọ̀gá àgbà àjọ NYSC ọ̀gágun YD Ahmed ó mà ti pè fún àlékún owó àjẹmọ́nu àwọn àgùnbánirọ̀ nígbà tó ṣe àbẹ̀wò sí alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ owó oṣù àwọn ìṣẹ́ ní nàìjíríà epo inter agbẹnusọ àjọ NYSC mọ̀ sọ pé ọ̀gá àgbà àjọ náà ti gbóṣù bàràbàdẹ̀ fún ìjọba àpapọ̀ lórí àlékún owó àjẹmọ́nu àwọn àgùnbánirọ̀ tó máa ṣe o ọ̀gágun Ahmed ní ìgbésẹ̀ ìjọba yìí yóò fa àwọn àgùnbánirọ̀ ní ìwúrí láti ṣiṣẹ́ takuntakun níbi tí oníkúlùkù wọn tó ti ń sinlẹ̀ bàbá wọn ní ọdún 2020 òun níjọba máa ṣe àlékún owó àjẹmánu àwọn àgùnbánirọ̀ láti ogún ẹgbẹ̀rún dín igba náírà sí ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàléníọgbọ̀n lẹ́yìn tí ìjọba àpapọ̀ buwọ́lu ọgbọ̀n ẹgbẹ̀rún gẹ́gẹ́ bí owó oṣù tó mọ̀ kéré jùlọ ẹ̀wẹ̀ nínú oṣù keje tó lọ òun ni ààrẹ bọ́lá ahmed tinubu mọ̀ buwọ́lu àádọ́rin náírà gẹ́gẹ́ bí owó oṣù tuntun òṣìṣẹ́ tó mọ̀ kéré jùlọ ní nàìjíríà lẹ́yìn onírúurú ìjíròrò láàrin àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ ìròyìn ó ló ń sọ pé àmọ̀dúpẹ́ o àdúràgbà olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.